الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أبلغنا سبحانه وتعالى àwọn nǹkan tí a ń kọ́ kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó fi yé ẹnìkọ̀ àwọn akọ́lẹ̀ ṣe ní ọlọ́run fún wa láti múlò ìkanu àwọn tíra al-ahkam òun èyí tí أفرماكيو يتي الحافظ ابن حجر العسقلاني تي وقجو لسن رنبوة محمد صلى الله عليه وسلم نيتي وقني بلوغ المرام من أدلة الأحكام أو من جمع أدلة الأحكام tíra yìí lára àwọn tíra tó fi kún jù lọ ni tó kó àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sínú adarúkọ fún wa Umdatul Ahkam èyí tí al-imam Abdul Ghani àwọn kójọ owó kútó Bulughul Maram Bulughul Maram àti tí alhafiz ibn abdulhadi tí àwọn náà kójọ tí a mọ̀ sí almuharram alhafiz ibn abdulhadi lára ìkanná ọmọkéwu sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala òun ni àwọn àwọn wá bí fọ́ ibn hajar al-asqalani ibn hajar al-asqalani wọ́n kí wọn ní 773 hijira wọ́n dẹ̀ jáde láyé ní 852 hijira tàbáwò àárí pé ọjọ́ tí ó ti pẹ́ díẹ̀ ni torí nísìn àwà ní nǹkan bí 1430 or so so nǹkan tí thirty nine so nǹkan tí ó ti pẹ́ ni tá a bá ní kí a wo ìgbà tí afá yìí ti wọ́n wá sáyé so a máa wọnú tíra yìí láì ní gba àsìkò èyí tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun náà ni tí a mọ̀ sí kìtàbù tọ̀hárà àkọ́kọ́ kátólè kírun a ní láti wà ní ìmára torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mara ká lè fi pèpè ara wa fún irun sòtòrí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú tíra tí wọ́n pè ní kìtàbù tọ̀hárà kí ni túnmọ̀ kitab kitab ìyàní jam'u òní kakó nǹkan jọ tamale yẹn kataba nǹkan ìyàní jama'ahu okó jọ so kataba yaktubu kitaban ìyàní jam'a yajma'u jam'an okó nǹkan jọ ṣùgbọ́n gbọ́lọ́hun kitab wọn a máa lò láti lè fi túmọ̀ sí al-maktub torí masdar lọ́dọ̀ àwọn oní sarf ìgbà míì wọn a máa lò ó láti lè fi tọ́ka sí ismul maf'ul láti fi tọ́ka sí tí wọ́n ń pè ní ismul maf'ul so kitab yàní maktub nǹkan tá a majmur so wọ́n mú àwọn ahadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan àbí àwọn ọ̀rọ̀ kan ń wá kó gbogbo ẹ̀jọ́ sójú kan tí wọ́n wá pè ní kíni kitab sotori ẹ̀ta bá ṣírú Bukhari àbí Sahih Muslim a rí pé wọ́n máa ń wá kitabul iman kitabul imara that is àwọn hadithi tó ní í ṣe pẹ̀lú iman wọ́n kó jọ sójú kan àwọn àhàdísì tó ní ṣe pẹ̀lú ìjẹ́ olórí wọ́n kójọ sójú kan kìtàbù sọ́lá àwọn àhàdísì tó ní ṣe pẹ̀lú wọ́n kójọ sójú kan bẹ́ẹ̀ náà ni Ibn Hajar láwọn náà ṣe ṣe tíra àwọn yìí sọ àwọn àdíìsì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àtọ̀hárà tíra yìí àti wọ́n àwọn sahih bukhari sahih muslim ó ní pé in tí tíra yìí dí pẹ̀lú in tó ní ṣe pẹ̀lú òfin lásán ni ọ̀rọ̀ bó la ṣe ń mọ́ra bó la ṣe ń kírun bó la ṣe ń ṣe léyìí bó la ṣe ń ṣe tó ní pẹ̀lú ọ̀rọ̀ bá a ṣe ṣe àwọn nǹkan ìjọsìn àtàwọn nǹkan míì tí ó so mọ́ àtàwọn nǹkan míì náà tó ṣáà pẹ̀lú àwọn òfin unlike irú àwọn sọ̀rọ̀ Bukhari àbí sọ̀rọ̀ Muslim àárí àwọn nǹkan oríṣiríṣi ń bẹ nǹkan tó ní ṣe pẹ̀lú bí ogun nǹkan kàmọ́ra wọn nípa fàdọ́ìlù sàhábà ọlá tó ń bẹ fáwọn sàábé àwọn àhàdìsì tó sọ̀rọ̀ ń pẹ̀ ẹlẹ́mọ̀rí yẹn ló jẹ́ pé tíra yìí tíra tí ọmọ ń gbẹ̀yàn ní òrùgbẹ fún ipé kíyàn gbìyànjú àti ká àbí irú al-muharrar àbí umdatul ahkam so that àwọn ahadisi tó ní í ṣe pẹ̀lú àwọn òfin ẹ̀sìn àálẹ́ mọ́ in fact àwọn afọ́ngbà mi wọn encourage yẹn kíyàn á ẹni tó bá fi lè á most àwọn ahadisi tó ní í ṣe pẹ̀lú òfin ẹ̀sìn ló ti á ó kú mọ ìtumọ̀ àwọn àhàdísì yìí so ó bẹ̀rẹ̀ pẹ̀lú kìtáàbù tọ́hárà tọ́bá sọ̀rọ̀ nípa kìtáàbù ìgbà míì wọ́n tún mú báàbù wá báàbù yẹn yẹn nípa àwọn nǹkan tán kójọ ní hadith tó ń sọ̀rọ̀ nípa nǹkan wọ́n á tún wá dákan sàlẹ̀ sàn bẹ́ wọ́n pè yẹn ní kí ni báàbù kí ni túnmọ̀ báàbù àwọn náà mọ̀ pé ojú ọ̀nà ni ní èdè lárúbáwá ṣùgbọ́n nǹkan táwọn gbà lérò pẹ̀lú báàbù òun ni àwọn àhàdìsì tí wọ́n tún kó jọ ṣùgbọ́n ó ń àdírẹ́sì nǹkan tí ó kún tó nǹkan tí kìtàbù àdírẹ́sì so a máa rí níbi ọ̀rọ̀ Ibn Hajar tí wọ́n bá ń bá ọ̀rọ̀ yẹn lọ ìtí wọ́n fi bẹ̀rẹ̀ òun ni báàbù alìmíyà báàbù alìmíyà kìtàbù tọ̀hárà báàbù alìmíyà ìtọ́kọ́ fẹ́ sọ ń pa ẹ̀ná ọ̀rọ̀ ń pa omi òun ni tí wọ́n fẹ́ sọ gbólóhùn àlìníyà plural ni singular rẹ̀ ni máàun máàun almáàun omi ṣùgbọ́n ní èdè lárúbáwá ó ní plural òun náà ni kí wọ́n pè tí wọ́n pè ní miyaun òun ni wọ́n pè ní miyaun sọ àwọn apá àjẹkámẹ́ pé tọ́bá ní máàun tá a bá rẹ̀ á rí i pé hamza ló gbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n hamza yẹn ìpìlẹ̀ rẹ̀ kò kí ń ṣe hamza so ìpìlẹ̀ rẹ̀ ha náà ni sotori ẹ̀ ó padà jáde níbi plural rẹ̀ náà oríṣiríṣi omi òun ló ń bẹ omi òjò ń bẹ omi odò ń bẹ omi kànga ń bẹ. àwọn omi tá a lè pè ní ocean sea oríṣiríṣi omi ló ń bẹ kí ni ìdájọ́ àwọn omi yìí kí ni connection wọn mọ́ ìmára èwo la lè lò tá a lè fi mára èwo lè lò láti lè fi ṣe ìmára kí ni ànábì sallallahu alaihi wasallam kí ló sọ nípa àwọn ìran omi yìí ní ìbámu pẹ̀lú ìmára. E hadith àkọ́kọ́ tí ibn hajar tí wọ́n mú wá عن أبي هريرة رضي الله عنه قال لا تدع أبو هريرة طلب ينسو قال وصبايك قال رسول الله صلى الله عليه وسلم في البار وديش يولم وبا صلى الله عليه وسلم وصنق البحر kí là ń pè ní albahar eléyìí náà ni odò ńlá ó yàtọ̀ sí annahar annahar eléyìí ni odò kékeré odò kékeré òní wọ́n ń pè ní annahar èyí tí àwọn olóyìnbó a máa pè ní river bọ̀tá máa sọ pé albahar eléyìí yóò mọ̀ tú sí àbí kó tú ocean lápèjúwe tabaworu odò òkun aha irú yìí wọ́n á pè ní kíni albahar ṣùgbọ́n àwọn yìí tí ó tóbi bí irú odò ọ̀ṣun ọ̀ṣun òṣogbo irú yìí sàwà náà rí irú yìí ń léde lárúwá wọ́n pè ní kíni nahar ṣùgbọ́n albahar òun ni ocean ńlá àbí sea ó ní wọ́n bèèrè lọ́wọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ albahar anábíwá ni uwa tahuru máa uhu omi odò ńlá yìí tahuru ni uwa tahuru máa uhu omi rẹ̀ tahuru ni kí ló fà tó fi ń béèrè nípa albahar àkọ́kọ́ ó ní wípé omi ni ṣùgbọ́n mi yẹ yàtọ̀ sí omi míì tí wọ́n mọ̀ nísìn omi òjò a mọ̀ pé tèstì omi òjò yàtọ̀ sí tèstì omi ọ̀sà àbí omi òkun tẹ́ ẹ bá tèstì omi òkun yóò wà sọ́ọ̀tì àyíwẹ̀kọ́ so ṣé omi tó wà salty a lè sọ pé irú omi yìí omi tá a lè fi ṣe ìmára ni unlike omi òjò tá a bá mu omi òjò a rí tẹ́sì ẹ̀ lẹ́nu dẹni ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ fún wọn kó omi òjò ó ní òun lòun sọ̀kalẹ̀ fún wa mina samai láti kíni láti sánmà máa ń tọ̀húrọ̀ omi tó jẹ́ tọ̀hú so èyí ti clear anybody tó wọ́n ń ka alukur'an yóò mọ̀ pé kí ni omi òjò omi tó wà tọ̀húrù ni omi tó pure ni wa anzalna mina samai ma'an tahura asọ̀kalẹ̀ fún yín láti sánmà omi tó pure so ayé alukur'an ti yanjú omi òjò ikú omi tó jẹ́ tọ̀húrù ni ṣùgbọ́n omi ọ̀sà àbí omi òkun irú omi yìí tó wà sọ́ọ̀tì ṣáà lè fi ṣàlùwàlá eléyìí ni àwọn sàábé yìí ń lọ́wọ́ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam náà mìgbà mí Ibn Hajar wọ́n lè mọ́ mú hadith yẹn wá fún wọ́n kàn ọ̀rá gé ibi tó fẹ́ lò ń bẹ́ owó ni wọ́n ọ̀rá mú wá ṣùgbọ́n tẹ́ bá padà sí sọ́ọ̀sì èèyàn rí hadith yẹn ní yìí tí ó kún so àwọn kọlọ́bá nàbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn máa ń travel lórí omi wa nahmil ma'ana al-qalila min al-ma' so omi tí ó dẹ̀ wà pẹ̀lú wa yóò jomi kékeré yóò jomi tí ó jomi kékeré in tawadda'na bihi atishna tá a bá lọ fi ṣàlùwàlá ń gbà tá a bá fẹ́ ṣe ìmára àtíṣnà ògbógbẹ̀wá àfànátọ̀wọ̀ bọ́ọ̀ bìmá ìbá ṣàlè fómi omi òkun àbí omi ọ̀sà ṣàlè fi ṣàlùwàlá anẹ́bísọ̀lá asánúwá sọ pé kí ni òwò tọ̀húrù máa hù omi òkun àbí omi ọ̀sà omi tó jẹ́ tọ̀húrù ni bọ́lọ̀ bá ṣe sọ́nkọ omi òjò ipé wà zálìnà mi nà sàmáyí máa ń tọ́wùrọ̀ omi òkun àtomi ọ̀sán náà tọ̀wùrù ni ní fact ó wà sọ́ọ̀tì kò túmọ̀ sí pé kí ni ẹ lè fi ṣàlùwàlá the fact omi omi yọ náà ni náà kí là ń pè ní tọ̀wùrù àwọn àfá àwọn a máa sọ̀rọ̀ ń pa omi wọ́n ní omi oríṣi mẹ́ta ló ń bẹ àwọn mìíràn ní omi oríṣi méjì ló ń bẹ wọ́n ní almáwú àtọ́ìrù omi tó mọ́ dẹ̀wọ́n tún ní kí ni almáwú tọ̀wú omi tí a lè fi mọ́ nǹkan ó túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àfáà tá ń sọ yìí omi lè mọ́ ṣùgbọ́n kí ni kó mọ́ lè mọ́ nǹkan kò ń ṣẹ̀gbin lómi yẹn tó bá dà sáṣọ ẹ̀rí tìrìtì ẹ̀dúgbà tí ẹ̀gbin dà sáṣọ so wọ́n á nílò omi bẹ́ẹ̀ máa ń tọ́hìn omi tó mọ́ ni máa ń tọ́hìn omi tó mọ́ ni ṣùgbọ́n gẹ́yìnrù tọ̀hùr kò ń ṣomi ta lè fi mọ́ nǹkan so àwọn apín omi tó mọ́ wọn a pín sọ́nà méjì tọ́ irun àti kí ni tọ̀hú àbí mutahhir èyí tó mọ́ àti tí a lè fi mọ́ nǹkan definitely tàbá lè fomi mọ́ nǹkan ó túnmọ̀ sí pé omi ṣe kí ni ó mọ́ nìyẹn ṣùgbọ́n kò ń ṣe gbogbo omi tí ó mọ́ la lè fi mọ́ nǹkan ṣùgbọ́n gbogbo tàbá lè fi mọ́ nǹkan ó túnmọ̀ sí pé kí ni omi tó mọ́ ni so ìkẹta òní mọ́ un omi tó jẹ́ ẹ̀gbin ma'un najis omi tó jẹ́ ẹ̀gbin wọn a pín sí ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ eléyìí ni pínpín tí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì ọ̀gọ̀rọ̀ mazhabi pínpín tí wọ́n pín yìí malikiya shafi'iya anabila wọ́n pín bẹ́ẹ̀ ipe ma'un ni yóò máa jẹ́ ma'un tahir máa ń mutahir àti máa ń najis lápèjúwe lọ́dọ̀ títí wọn wọ́n ní máa ń tahir agbé omi kalẹ̀ nísìn omi tá gbé kalẹ̀ awá dàbí kóòkì sí omi yẹn adà kóòkì sínú omi yẹn omi yẹn a lè pè ń kóòkì tán tí ó ti ń sì kò tí di kóòkì tán at the same time a lè sọ pé omi tí ó wà bó ṣe yẹ kó wà nípìlẹ̀ lẹ́ìsàmá and mutlakon kò ń ṣe pure water omi tó ti wà diluted ni ṣùgbọ́n a lè sọ pé ó ti di omi nǹkan ẹ kálómi kóòkiri that is àmọ́ pé yàtọ̀ mẹ́ láàrin kóòkì àtomi tó má gbé kóòkì fún wa nísìnyí á ní ni kóòkì lélẹ̀ à ní pẹ̀lú omi ṣùgbọ́n ní tí wọ́n gbé omi lítà kan fún wa wọ́n wá dàbí díẹ̀ nínú kóòkì bóyá omi lítà tán gbé fún wa yẹn wọ́n mú ìdá kan ìdá mẹ́rin 50 cl kóòkì ni wọ́n wá dà sínú omi lítà kan yẹn ẹ pé ó máa ní ìlapa lára omi lítà tán sínú ẹ̀yẹn ṣáà lè ṣàlùwàlá lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afáràn á ní omi yẹn ó ti di máa ń tọ́ ni ṣọ́rọ̀ bí yé ó mọ́ o ṣùgbọ́n wọ́n á ní kí ni a lè fi ṣe àlùwàlá àbí tó bá ti ẹ̀jẹ́ pé ta tún dà sí pọ̀ jù máa yẹn lọ tó ṣe pé bá ṣe ń máa ń wò ó wọ́n fẹ́ lè sọ pé kí ní ìjọ ń tọ́hìrì so kò ń ṣe nǹkan tó ṣe wípé ó jẹ́ tọ̀húrù then máwù tọ̀húrù òun ni omi tó jẹ́ pure water alma'u mutlak òun náà ni alma'u alladhi baqiya ala khilqatihi omi tó ṣe wípé bọ́lọ́wọ́n ọba ṣe ní kó máa bẹ ló ń bẹ kò ṣe pé èèyàn kankan ló dá nǹkan sí tó fi change bọ́lọ̀ wọn bá ṣe dáa nìyẹn eléyìí ni wọ́n ń pè ní almau mutlak òun náà ni almau atọ́hù tí ẹnu wọn kò lé lórí pé kí ni irú omi a lè fi ṣàlùwàlá a lè fi wẹ ìwẹ ẹ̀sìn mo náà ìkẹta òun ni almau najis omi ẹ̀gbin tá a ṣe padà máa ṣàlàyé fún wa insha Allah ṣùgbọ́n ara wọn àfẹ́sì kan tí wọ́n ní rárá omi òpin sọ́nà mẹ́ta ọ̀nà méjì péré náà ló pín sí imma an yakuna tahuran wa imma an yakuna najisan imma an yakuna tahuran wa imma an yakuna najisan ìsìlá kó mi lè fi ṣe ìmọ́ra a kò ṣe pé kókì la máa pé a sì lè pé lómi àbí lópin ìgbà tó bá ṣe pá sì lè pé ní omi a lè fi ṣàlùwàlá torí pé kí ni lamuyefkid tahoriyatahu pepsi lélẹ́yìn then pepsi a lè fi ṣàlùwàlá kóòkì a lè ṣùgbọ́n wọ́n mú ni wọ́n da sínú omi ó wá ní ìlapa lára rẹ̀ àlè sọ pé tọ́hìrù gẹ́rù mọ̀ tọ́hìrù wúwá tọ́hùrù omi tá a lè fi ṣe kíni tá a lè fi ṣe ìmára ni so kí ni nǹkan tó ń sọ̀rọ̀ láti sọ o ni pé pínpín pé omi ìkan tọ́hìrù ìkan tọ́hùrù àwọn láwọn ò gbà eléyìí ni ráàyè Abu Hanifa àgbà tí ó ké omi kan ni tọ́hìrù ìkan ni kíni tọ́hùrù ìsìlá jẹ́ tọ́hùrù àbí jẹ́ najis so eléyìí ò túmọ̀ sí pé wọ́n ń sọ fún wa pa lè fi kóòkì ṣàlùwàlà torí pé kóòkì ní kò ń ṣe omi mọ́ àti lómi fanta àti yọ kúrò lómi àgbo àti yọ kúrò lómi so a lè fi kóòkì a lè fi fanta a lè fàgbo ṣàlùwàlà ṣùgbọ́n omi tí àgbo mì sí mọ́ tó ṣe pé a sì lè pè ní omi àwọn ní a sì lè lò ó so eléyìí ni ra Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àti sheikh ibn qayyim àtàwọn àfáàmì náà so tí wọ́n gbà wípé alma imma yakuna tahuran wa imma yakuna najisan eléyìí náà ni sheikh oníràyè sheikh bin baz sheikh usaimin àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmì so wọ́n á pín omi sí ọ̀nà méjì omi tí ó jẹ́ omi ẹ̀gbin ìyẹn a lè lò ó omi tó ṣe pé kí ni ó omi tí ó mọ́ tá a lè lè fi mọ́ nǹkan oníkejì tí wàá fi lè mú wa sọ pé omi lélẹ́yìí tá a ní kóòkì àní fanta alágbo a lè fi lò nǹkan bá ti mí sí mọ́ ṣùgbọ́n tó bá ti ní pé àpé ní omi mọ́ tá a ti ń pè ní nǹkan míì dàtí sin tó mí sí mọ́ ẹ̀ la fi ń pè é ó túmọ̀ sí pé kí ni kharaja an tahuriyati ó ti kúrò níbi ìjẹ́ nǹkan tá lè fi mọ́ nǹkan torí pé a lè pè é ní omi mọ́ contrary to ti ọ̀gọ̀rọ̀ àwọn àfá táwọn sọ ọ̀gọ̀rọ̀ àwọn mọ́sí ipa pé ó lè jẹ́ pé kíní a sì pé lómi ṣùgbọ́n omi yìí ni ghayru mutahirin kò ń ṣomi tá a lè fi mọ́ nǹkan torí pé kíní ó ti mix papọ̀ mọ́ nǹkan mi so ẹ jẹ́ ká de àárín yẹn so èyí tó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé ń ta bá sì lè pè ní omi ká sì lè pè lómi lópin ìgbà tí o bá ti kí n ṣe ẹ̀gbin ló mixi mọ́ tó ṣe pé nǹkan tó mixi mọ́ nǹkan tó mọ́ náà ni pé a bí kí wàrà kó dà sí omi lópin ìgbà táwa sọ pé wàrà lélẹ́yìn tá a lé pé ní kí ni omi tí wàrà ti mixi mọ́ ó ṣe nísìn a lè fi ṣàlùwàlá a gbé igbá kalẹ̀ igbá yìí bóyá ṣẹ̀ṣẹ̀ fi mu gàrí tán ni àwa da omi sínú igbá yẹn àwa ń rí àpẹẹrẹ gàrí ń bẹ àbí a fi abọ́ mu ògì tán adomi sínú abọ́ yẹn à ń rí sáìnì wípé ògì náà fi kíní ìmú tán ó hàn lórí ṣé omi la máa pè é àbógi tó bá ṣe pé omi la sì máa pè é wọ́n ní àrọ́jì òun ni pé omi yẹn ní tọ̀húrún a fi mara na kéèsì ọ̀tọ̀ ni pé èmi ò láìkì ẹ̀ mi ì láìkì ẹ̀ ó yàtọ̀ sí àlè lòó so nǹkan tẹ́mi ò bá like mi ìgbọ́rọ̀ sọ pé kí ni tó pé mi ò ti like ẹ̀ ó túmọ̀ sí pé kí ni nǹkan yẹn nájísì ni ẹ̀gbin ni torí tó mí sùmọ̀ kò ń ṣẹ̀gbin nǹkan tó mí sùmọ̀ in mí sùmọ̀ nǹkan tí ó mọ́ ni so ní síta bá wo omi odò that is omi ọ̀sà àbí omi òkun kí ló mix mọ́ iyọ̀ ṣáà lè sọ pé kò ń ṣomi mọ́ torí pé iyọ̀ ti dà sí i la so ó túmọ̀ sí pé kí ni a sì lè lò a sì lè lò so léyìí ẹnu kò lè lórí lórí pé a lè fi omi òkú àbí omi ọ̀sà láti lè fi ṣe àlùwàlá so anábíwá muhammad sallallahu alaihi wasallam, sallam ó jẹ́ káwọn ẹ̀rẹ́ mọ̀ wípé omi kékeré tẹ́ gbé dání tó jẹ́ omi bóyá omi kànga àbí omi òjò lẹ dání ẹ lè mú tó bá ṣe pé torí pé ẹ fẹ́ ṣàlùwàlá ni torí pé ẹ fẹ́ ṣe àlùwàlá ẹ lè lómi òkun àbí omi ọ̀sà láti lè fi ṣe àlùwàlá ṣẹmọ̀pá ní àwọn ènìyàn yẹn wọ́n ń bẹ lórí ìrìn àjò tí wọ́n ń travel nínú kíni nínú òkun àbí inú ọ̀sà ni wọ́n ti ń travel so wọ́n ní kúnnà nẹ́rìkàbùl bá a máa ń gùn kíni a máa ń travel lórí omi wa nahmil ma'ana al-qalila min al-ma' omi tá a dẹ̀ máa ń gbé dání omi tí ó tó wa ń gbà ní in tawadda'na bi tàbá fi àtìṣnà ògbẹ́ máa gbẹ wá àfànátàwàdáwù bí máa in bàhà ṣàlẹ̀ odò ṣàlùwàlá that is omi bí òkun ọ̀sà anam sallallahu alaihi wasallam ní oní ìwọ̀ tahuru máa wù omi rẹ̀ tahuru ní ìtẹ́ lè lò ní bẹ́ẹ̀ ṣe lè lo omi òjò bẹ́ẹ̀ ṣe lè lo omi òjò anam sallallahu alaihi wasallam wà á dúró ń bẹ̀yẹn ó tún wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ mi tí ó wúlò fún wọn sọlọ́bí máa ń sọ wípé yẹ́ṣùgbọ́n àníyàn kú náà alfaqih faqih النفس. nafs that is ẹni tí ó jẹ́ onífíkì owó ọ̀dọ́ ẹni tí yóò lè sọ́dí yàn dáadáa ẹlòmíì wà bá nígbà mi yóò béèrè béèrè mi tẹ́ bá wojú ẹ̀ tẹ́ bá wojú ẹni yẹn ẹ mọ̀ ru tẹ́lẹ̀ fún ẹ mọ̀ ru tẹ́lẹ̀ fún èèyàn bẹ́ẹ̀ béèyàn kàtàwá tán ni ó wá bá Abdullahi bin Abbas radiyallahu ó ní téèyàn bá pààyàn ṣó láforíjì Abdullahi ibn Abbas ó ní kò láforíjì sẹ́ni ẹyẹ ìpadà òun lọ àwọn ọmọ kí wà ní àpẹẹntẹ ah, ẹ máa ń sọ fún wa onípẹ́ni ìyẹn tó bá túbá ó láforíjì ilé ìyàtọ̀ ìtẹ́ sọpẹ́ ní ìsìn ọ̀tọ̀ ni sọ wọn náà ní kí wọ́n lọ wu ẹnìyẹn wọ́n rí wípé ó fẹ́ pààyàn ni tó wá pààyàn tán yóò wá rí kí ni òun wá wá àforíjì ṣùgbọ́n fatuwa tán fún yẹ wọ́n fi kọ́ọ̀bù ẹ̀ so èyí ìyẹn ń pè ní kí ni fíkì nas kí ẹn jẹni tó ṣe pé yóò lè study situation dáadáa yóò lè àwọn èèyàn so Muhammad sallallahu alaihi wasallam ó study àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí nípa pé ebi sì lè dé tó ṣe pé nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ gbé so òkú mbete tó bá jẹ́ tinú ọ̀sà àbínú òkú ńkọ́ alhílù mẹ́tàtùbù ẹtún gbàdájọ́ ní ìsì òun ni pé òkú mbete inú ọ̀sà àbókun halali tún ní fún yí o kò ń ṣomi ẹ̀ nìkan torí pé ó fún wọn ní kí ni fatwa nǹkan tí wọ́n lè padà fẹ́ béèrè ó lè lè jẹ́ pé ìgbà tí wọ́n wà ní ìdí nǹkan yẹn Ànábì sallallahu alaihi wasallam lè ní kó lọ́dọ̀ wọn so kọ́ tètè gba eléyìí so eléyìí náà ń sọ pé kí ni ìwé èèyàn mẹ́wàá ní fakiu nafs ẹni tó mọ situation dáadáa ó mọ̀ yàn study so èyí tí ó kàn wá jù ó ní ọ̀rọ̀ omi òkun àbí omi ọ̀sà àbí omi odò ńlá eléyìí ni ṣùgbọ́n pàlì hìlù mẹ́ ìtàtùwù eléyìí náà nǹkan tí ó dá kí a mọ ìdájọ́ rẹ̀ ní ráńpẹ́ mi àwọn nǹkan tó máa ń bẹ nínú odò tánìm sọ̀lá sọ sọ pé alìhìlù mẹ́ ìtàtùhù òkú ń bété rẹ̀ aláàlì ní fún yín ìpìlẹ̀ ní pé kí ni a ní láti dú ẹran àbí àbí tó wá ṣe pá fẹ́ dẹ́dẹ́ rẹ̀ ní àádẹ́dẹ́ rẹ̀ òkú bètè ẹran kọ́ ọlọ́wọ́ bá ṣe ní èwọ̀ fún wa hurrimat alaykumul maytatu wad damu ọlọ́wọ́ bá ní al maytatu òkú bètè àti ẹ̀jẹ̀ àṣẹléwọ̀ fún yín kulla ajidu fima huhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu illa an yakuna maytatan dama masruha ọlọ́ni bí alábí sọ fún wọn wípé mi ìrìn tó jẹ́ èèwọ̀ nínú nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún mi tó ṣe yí pé wọ́n lẹ́gbọ́dọ̀ jẹ́ ìlànà yakuna maytatan àti tó bá jẹ́ òkú gbètè so wọ́n lè fẹ́ padà béèrè ipé kí ni ìdájọ́ òkú gbètè odò sọ anẹ́bìsọ̀lọ́ ní alhélò mẹ́ìtàtòwò òkú ń bẹ tí ó do aláàlè ni so nísìn ẹja kan a rí wípé ó ti kú nínú odò àwọn àríṣà lè jẹ́ a lè jẹ́ dandan kọ́ ni kí a mú ẹja lóye tá a bá rí òkú ẹja a jẹ́ a ní òkú ẹja ká fi òkú ẹran òkú ẹran láà lè jẹ́ ṣùgbọ́n àwọn àfẹ́sùn ẹnu òkò lórí nkankan àbí lórí àwọn nkankan tọ́ba ní àtìmẹ̀yìtàtù wú òkú ń bete rẹ̀ ṣé òkú ń bete nǹkan tá a lè jẹrú ẹ̀ lórí ọ̀dàn náà sọ apart from ẹja gangan lápẹjúwe a lọ nínú odò tó jọ irú nǹkan tó ń bẹ lórí ọ̀dàn a pé kí ni tó bá ṣe pé nǹkan tá a lè jẹ ni àmọ̀pé yẹn náà a lè jẹ́ kárí ẹranko kan nísìn nínú omi tó dàbí ẹran àgbò a sọ pé kí ni a lè jẹ́ ṣùgbọ́n tá bá rí ẹran kan nínú omi tó dà gẹ́gẹ́ bí ajá àbúdà gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ àbúdà gẹ́gẹ́ bí kìnìún awárínú omi ṣáà lè jẹ́ ṣáà tiẹ̀ lè jẹ́ kéèsì kẹrù kéèsì kejì wípé tó bá tó wá lọ́jọ́ òkú ń bete ṣáà lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà ni a lè jẹ́ alẹ́mí sọ pé kí ni alhílù tààtùrù àmù ní tó general ni gbogbo tó ń bẹ nínú omi pátá la lè jẹ́ àwọn àfáà kan lọ síbẹ̀ kò bá jẹ́ kí ni wọ́n larínú odò kò bá jẹ́ ń tó ju ẹlẹ́dẹ̀ larínú odò kò bá jẹ́ ń tó ju èèyàn larínú odò ní ìtọ́ ń pè mọ́ mi wọ̀ta gbogbo ẹ̀ àjẹpọ̀ torí kí ni uhilla lakum saydul bahar wa ta'amuhu bá ní uhilla lakum saydul ẹ lè dẹ́dẹ́ inú odò sòkòsọ́pẹ́ àyàfi wa ta'amuhu abdullahi bin abbas ó ní ta'amuhu maitatuhu òkú bete rẹ̀ ni wọ́n ń pè ta'amu rẹ̀ so kẹ́ẹ̀dẹ́dẹ́ rẹ̀ aláàlì ni fún yín wa ta'amu òkú bete rẹ̀ náà ẹ lè jẹ àwọn afáàkẹ́ ní o ẹja wo dáadáa o àwọn nǹkan tán bá láàlè jẹrú ẹ̀ lórí ọ̀dàn àlè jẹrú ẹ̀ náà nínú odò so tá ń sọ ń bẹ̀rún kò ń ṣe gbogbo ẹ̀ náà sọ o mẹ́tàtù rú ìta lè jẹ lórí irú ẹ̀ lórí ọ̀dàn ni o òhìlá làkún sọ́yìnbó báhárì tí wọ́n ń sọ kò ń ṣe gbogbo tó ń bẹ́ ní odò náà ni tí a lè dẹ́dẹ́ o irú yìí tí ó bá ń bẹ lórí ọ̀dàn ni o tó jẹ́ aláàlẹ́ yàtọ̀ sí nǹkan tí òun dà gẹ́gẹ́ bí kí ẹja ṣùgbọ́n èyí lọ mú irú nǹkan tí ó jọ àwọn nǹkan tó jẹ́ haramu fún wa lórí ọ̀nà so irú yẹ àwọn láàlè jẹ ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n òun ni pé gbogbo tó ń bẹ nínú odò gbogbo ẹ̀ ni a lè jẹ gbogbo tó ń bẹ nínú odò òun la lè kò sí tẹ́kìtì kan tó ní ká má jẹ eléyìí eléyìí ni ká jẹ ṣùgbọ́n tá rí tẹ́kìtì fún àwọn torí ọ̀dàn àgbà abẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ààlẹ́ jẹ́ àwọn náà rí nǹkan so mọ́ torí wọ́n á mú àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú torí ọ̀dọ̀ wọ́n á gbé wá sínú odò so eléyìí jẹ́ hadithi alákọ̀ọ́kọ́ tí wọ́n ní hadithi yìí al-arba'atu al-arba'a tí ibn hajar bá ti lo táàmù al-arba'a àwọn tó rí fẹ́ sí ní Abu Dawud Trimizi, Nasai Ibn Majah àwọn tó rí fẹ́ al-arba'in so àdìsí ta kàyín sí ta bá gbé sunu Tirmidhi ta ṣí àbá ta bá gbé Abu Dawud àbá ń bẹ ta bá gbé Nasai àbá ń bẹ ta bá gbé Ibn Majah àbá ń bẹ ó tún wá fi kún wàbùn Abi Shayba Ibn Abi Shayba náà tún oní àtúngbà wa tààlà ń pè ní ibùnú àbí ṣọ́ìbà lára àwọn afá aládìsí ni lára àwọn afá aládìsí àwọn yìí náà bí àsìkò alìmọ́mù buhari ọ̀ bífọ́ díẹ̀ ni àwọn yẹn náà ń so onítìrà tí wọ́n ń pè ní almusonnaf volumes ni volumes ni so àdìsí tó ń bẹ́nu ẹ̀ ó pọ̀ gan pàtàkì jùlọ àwọn nǹkan tó jẹ́ àwọn òkú fáàtì àwọn àwọn sọ̀hábà ridwanullah alayhim làwọn dí pẹ̀lú jù so tàbá ń wá àwọn ọ̀rọ̀ táwọn sàábé sọ àmọ́ lọ bí abiru musannaf ibn abi shayba àbí titi abdurazak musannaf abdurazak àbí kámọ́ lọ bí irú kúbọ̀rọ̀ titi bayati irú àwọn tíra yìí àwọn ọ̀rọ̀ àwọn sàábé òǹbẹ̀nú ẹ̀ púpọ̀ so ibn abi shayba ọ̀hún náà gbà wá hadithi wa wàlábùdólà ó ní wọ́dìn yìí wọ́dìn ibn abi shaiba ni àwọn èèyàn ní wọ́dìn yìí ó ń ṣe wọ́dìn ibn abi shaiba ipe ibn hajar wọ́n ṣe mistake díẹ̀ wọ́n sọ̀há ibn khuzaima ibn khuzaima àwọn náà pè ní sahih náà onítìrà hadith kan náà tí wọ́n pè ní sahihu ibn khuzaima sahihu ibn khuzaima ibn khuzaima lára àwọn ọmọ kéwu al-imam al-bukhari ni òní ibn khuzaima so àwọn náà kọtíra kan tí wọ́n pè ní sahih tó náà ní wà sahaha ibn khuzaima that is ẹ̀ẹ́bà nínú tíra as-sahih rẹ̀ kò ṣe pé ó sọ wípé hadithi yóò ó sahih ṣùgbọ́n tó ní pọ́kọ́ sínú tíra rẹ̀ tí wọ́n pè ní sahih ibn khuzaima ní wọ́n fi sọ pé kí wà sahaha ibn khuzaima bákanáà wà tirimizi àti àtirimizi so tirimizi ó pè ní sahih so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà ni wọ́n pè hadithi ní nǹkan tí ó lálàáfíà وعن أبي سعيد الخدري رضي الله عنه قال لا تدع أبو سعيد الخدري قال ربك بايا نسي èyí tí akàtà hadithi abu huraira nìyẹn eléyìí tí a kà nísìnyí ó ní hadithi abu sa'id al-khudri ìkan lára àwọn sàbí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam òun náà ní qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọ bá ní innal ma'a tahurun la yunajjisuhu shay omi nǹkan tó mọ́ ni la yunajjisuhu shay'un nǹkan kan ò lè sọ ọ́ di ẹ̀gbin akhraja uthalatha àwọn mẹ́ta ni wọ́n gba eléyìí wá wàsàn ahawu ahmad ahmad ó pè ní hadisi tí ó ní àlàáfíà àwọn mẹ́ta wọ́n ló ń fẹ́ sí bí tó bá ti lo táàmù akhraja uthalatha abu Tirmidhi an-Nasa'i àmẹ́ta yẹn lórí fẹ́ẹ̀sì wọ́n sọ ahawu Ahmad Ahmad pé ní hadith tí ó lálàáfíà eléyìí náà nǹkan tí ó fọ sábàbí rẹ̀ ó ní pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ ń pa omi kan ó fẹ́ dàbí kànga báyìí bọ̀ kò ṣe kànga tó ga sókè. So kànga tí ó máa ń tí ó ń ga púpọ̀ ni tó ṣe pé tójò bá rọ̀ àpárá òjò ó lè wọ oríṣiríṣi nǹkan wá bẹ́ ó lè wọ oríṣiríṣi nǹkan wá bẹ́ so ṣùgbọ́n kànga yẹn ní kànga ó tóbi ó tóbi díẹ̀ so wọ́n ní bí i six by six feet or so òun ni gúngun rẹ̀ àti kìnìún so kànga yìí omi wà ń bẹ so wọ́n ń pè ní bíru budoa bíru budoa ní orúkọ kànga yìí ibẹ̀ làwọn èèyàn ti máa ń mú mi ni wọ́n ti máa ń pa omi tí wọ́n lò tí wọ́n fi ṣe àwọn nǹkan lóríṣiríṣi wọ́n dẹ̀ máa ṣàlùwàlá ń bẹ̀ ṣùgbọ́n wọn kan wọ́n wà skeptical that is ọ́n ṣe yìí méjì ṣáà lómi yìí àbá lè lò ó Nam a lè e, lo kànga kọ́ e, ni iṣu wọ́n gbà pé a lè lo omi kànga ṣùgbọ́n e. kankan ṣẹlẹ̀ sí omi kànga yìí kí ló ń ṣẹlẹ̀ òun tí àgbàrá tí òjò bá rọ̀ báyẹn àgbàrá máa gbé àwọn ìdọ̀tí yóò wọ ọ lọ síbi kànga yẹn tí ó wà mix papọ̀ mọ́ kànga yẹn so àwọn nǹkan níbi àwọn nǹkan tóbìnrin tán fi ṣe nǹkan oṣù àwọn bíi páàdì aṣọ tán ti jù síbi kan bí àwọn ajá tán ti kó egungun wọn so gbogbo àwọn nǹkan báyẹn so àwọn nǹkan wọ̀nyí yóò wá gbé àgbàrá ó gbé lọ síbi kànga yìí yóò jù sínú ẹ̀ sọ́ní kànga náà so wọ́n á fi wọ́n á jù síbẹ̀ yóò tara òfin á alhiyad àwọn nǹkan tí obìnrin fi ṣe nǹkan oṣù so kó ṣe páwọn èèyàn ni ó lọ jù sínú ẹ̀ ṣùgbọ́n àgbàrá òjò náà rí fẹ́ sí bákan náà àti wọ̀lùhùmùl kìláàb ẹran ajá wó gbé síbẹ̀ that is àgbàrá òjò wọ̀ rẹ̀ síbẹ̀ ni wọ́n nẹ́tì àtàwọn nǹkan mí tó ń rùn náà so yóò wá lọ jù ú sínú kànga yìí tí wọ́n máa yẹn ṣe ń lo kànga yìí láti jọ ìmú so kànga yìí kò rùn tó wípé kí ni àgbàrá òjò gbé àwọn nǹkan òórùn lọ kànga yìí kò jẹ́ nǹkan tí kí ní ẹ̀ change ní anamsọlá àtọmọ sọ pé ìnàlùmá àtọwòrò ó ní ìyẹn that is kànga yẹn ló sọ kò ṣe pómi generally but kànga yẹn tọhúrù nǹkan tó ṣe fi mara ni láàyò na jísù ṣe gbogbo àwọn nǹkan tí ó ń wọnú ẹ̀ kò sọ di ẹ̀gbin kò sọ di ẹ̀mí sọ eléyìí ni ó mú wa sọ̀rọ̀ nípa ìtọ́ ń pè ní almau annajis omi tó jẹ́ omi ẹ̀gbin ìgbà wo lomi ó di omi ẹ̀gbin ìgbà wo lomi ó di omi ẹ̀gbin ìgbà tí kọ́lọ̀ omi tó bá wà changed pẹ̀lú ẹ̀gbin tó kó sí àwọn náà máa wọn nǹkan ẹ̀gbin ìtọ̀ ẹ̀gbin ni gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fún wa ìgbẹ́ ẹ̀gbin ni gẹ́gẹ́ bá ṣe máa ṣàlàyé fún wa ẹ̀jẹ̀ ẹ̀gbin ni gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fún wa ní tí ọgọ̀rọ̀ àwọn afẹ́ àdúró lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀gbin tí ẹ̀gbin bá wá kó omi tí ẹ̀gbin ìyẹn ò bá ti yí tẹ́sì omi ìyẹn bẹ́ẹ̀ ni kò yí kọ́lọ̀ rẹ̀ padà bẹ́ẹ̀ ni kò yí ọdọ̀ rẹ̀ padà omi yẹn tọ̀húrú omi tí a lè fi mara ni ṣùgbọ́n bí tí iṣu wà o ní pé kí ni ó jẹ́ volume omi yẹn táà fi sọ wípé a sì lè lò àbá lè lò eré ayé o mú fẹ́ kí a gbọ́ra wáyé dáadáa that is ẹ̀gbín kan sínú omi sí kò change color ok kò change taste yẹ ok kò change odor rẹ̀ ok ṣó túmọ̀ sí wípé ẹni omi náà sọ àbí ó gbọ́dọ̀ ní bómi yóò ṣe pọ̀ tó nísìnyí agbómi korobá kankalẹ̀ ìtọ̀ díẹ̀ wá ìtọ̀ díẹ̀ kan sí nísìnyí èèyàn kan tọ̀ omi korobá wà ńlẹ̀ ọmọ kan wá ń tọ̀ ní ibi tó tí wá ń tọ̀ ó wá lọ fi náà ọmọ kéékèèké lápẹjú ó lọ fi ní díẹ̀ kankan sínú omi korobá yẹn nú ìtọ̀ rẹ̀ ni kí ló ṣẹlẹ̀ sí omi yẹn ṣómi yẹn ti di ẹ̀gbin àbí kò ń ṣẹ̀gbin kò dẹ̀gbin ẹ̀gbin ti kán sí o náà tọ́wá ní kò dẹ̀gbin kí ló dàbí sọ pé kò dẹ̀gbin torí pé kí ni kò ní ìlàpàlà rẹ̀ kò ní tẹ́sì àbí bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ọdọ̀ àfíìlì kankan bẹ́ẹ̀ tó bí ara náà ilé ìta sọ yìí kò ń ṣe ráàyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá nì ráàyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ó ní ṣe pẹ̀lú hadithi tá a ṣe padà máa kà ó náà ni hadithi wọ́n pè ní hadithul kullatayn hadithu alkullatain kullatain dual ni musanna ẹyọkan ni kulla kulla yẹn ìtumọ̀ rẹ̀ òun náà ni kòkò that is kòkò ẹ mọ́ kíní kòkò àmà tọ́mọ́ fi ń pọ́n mi so wọ́n mọ̀ ń pè ní kíní kulla ó kọ́mọ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní hajar sotorẹ́ wọn a máa sọ pé kìláàlù hajar plural kúlà òní kìláàlù kìláàlù hajar àwọn kòkò tán máa ń ṣe ní ìlú hajar múlànẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam tó ń sọ ìgbà tó lọ sí isra tó ṣe miraj ó sọ̀rọ̀ ń pa igi kan tí ó ń bẹ́ẹ̀ ní sánmà keje ó ní àwọn èso rẹ̀ ó dà gẹ́gẹ́ bí kìláàlì hajar bí kìláàlì hajar bí kòkó hajar ṣe tó ní èso igi kọ̀ọ̀kan èso yẹn èso kọ̀ọ̀kan lára igi yẹn ó ṣe tó nìyẹn so anamsọlá àtàn fi ṣe àpèjúwe fáwọn èèyàn kan lè mọ bí èso igi tí sidratul muntaha so bí èso rẹ̀ ṣe rí so oni ní kíní ẹ̀dá gẹ́gẹ́ bí kíní bí kìláàlì hajar ṣùgbọ́n wọn afá wo pé kò latin tí wọ́n sọ yìí kí ni òǹdíwọ̀n tàbá ní ká convert ẹ̀ sí lítà sọ́gbà tá convert ẹ̀ wọ́n ní nǹkan bí one hundred and ninety two litres oni so kí ni àdìsí yìí sọ òun ni wọ́n béèrè pa pé tí àwọn nǹkan bí ajá àbí nǹkan bíi ẹranko tó jẹ́ ẹranko ẹlẹ́gbin tó bá tẹnu bọ omi ṣẹ̀wọ̀n pé ẹ̀gbin ti wọnú omi yẹn nìyẹn ẹgẹ́ bí kò ń sọ tí ajá bá fi lè ti ẹnu bọ omi ẹ̀gbin ti wọnú omi yẹn nìyẹn àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ wípé tọ̀húrù iná ahadikum إذا ولد في الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب tájà bá ti ẹnu bọ igbẹ́ èèyàn kan yín ntí ó sọ di mímọ́ padà òní kó fọ ìgbà yẹn lẹ́ẹ̀méje torí pé ayá tó tẹnu bọ́ yẹn ó ti sọ di ẹ̀mí àṣìbọ̀ wa lórí hadith insha Allah ṣùgbọ́n nǹkan tí mo ń tẹ́lẹ̀ láti sọ òní kó máa láwọn ẹranko kan tó ṣe kó bí wọ́n lè tẹnu bọ inú omi tí ó sọ mi yẹn di ẹ̀gbin Kawa azum pé ń ajá omi so lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfà wọn á ní kí ni volume omi yẹn ìgbẹ́kán omi wọ́n á bèèrè pé kini volum kí ni volume omi yẹn ìtọ́kán omi wọ́n á bèèrè pé kini volum omi yẹn na tígbẹ́ ba kán sí títọ́ tó bá ṣe pé volume ẹ̀ kéré sí kùlàtẹ́yìn ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní kí ni omi yẹn ẹ̀ lè fi ṣàlùwàlá ọ̀dọ̀ rẹ̀ change o kọ́lọ̀ rẹ̀ change o kò change o ẹ̀ lè fi ṣàlùwàlá mọ́ kí ló fà á anam sallallahu alaihi wasallam ni idha balagha al-ma'u qullatayn aw idha kana al-ma'u qullatayn lam yahmilu al tí omi bá fi lè tó kùlàtẹ́yìn that is ó tóbi 192 litres yẹn lam yahmil alkhaba ẹ̀gbin tó bá kó sí tẹ́gbin ò bá ti kó chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ tẹ́tì ẹ̀ tí ò bá ti chẹ́ǹjì ẹ̀ ẹ̀gbin yóò affect ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀gọ̀rọ̀ àwọn afẹ́gẹ́bí ta sọ ó gbọ́dọ̀ tó kùlàtẹ́n and above tó bá wà less than kùlàtẹ́n Kini ni túmọ̀ Kini opposite understanding mọ̀fúnmù mukhalafa onígbé tí ò bá tó kùlàtẹ́n tẹ́gbin bá kán sí ó ṣe kí ni ó ti dẹ̀lú nìyẹn a lè lo láti lè fi mara ẹ̀gbin tí ẹ omi yẹn but color rẹ̀ change taste ò change bẹ́ẹ̀ ni wọ́n á ní kò change torí pé tánà mi sọ pé idha balaga al-ma'u kullatayn lam yahmil al-khabas aw lam yanjus kò tí di ẹ̀gbin tó bá fi lè tó kullatayn eléyìí ò tó kullatayn nísìn so mafhumul mukhalafa opposite understanding òun ni pé tí ò bá tó kullatayn hamal al-khabas ó ti di kíni ó ti di ẹ̀gbin eleni ti goro awon afa ti won dole lori sumo taba wo hadith ni ta ba pada si bi hadith eleyi so hadith bi rubudaa inna al-ma'a tawurun la yunajisu ku shay so omi yen si se bi o mo nkan ko o se kini ko affect taste o do re color re si wa okay so islam be hadith meje din ta quran man tuku hadithi bi rubudaa ò ní pé lópin ìgbà tí ò bá ti change ọ̀dọ̀ ni taste ni àbí kí ni kọ́lọ̀ tí ẹ̀gbin ẹ̀gbin là ń sọ o tí ẹ̀gbin tí ò bá ti change ọ̀dọ̀ rẹ̀ ní kọ́lọ̀ rẹ̀ àti taste ẹ̀ ká máa lò lọ kó bá jomi kékeré kó bá jomi kékeré kó mọ́ ju five litres lọ tí ẹ̀gbin tó kàn sí yẹn ò bá ṣe kí ni tí ò bá ti change taste ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ àti kọ́lọ̀ rẹ̀ á sì lè fi ṣàlùwàlà a lè fi wẹ ìwẹ̀ jẹ̀nàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni nǹkan tí a fẹ́ gbọ́yé níbi hadithi táǹkà yìí tó yí pípa tán béèrè odò bùdọ́ kànga bùdọ́ àmì àgbàrá òjò a máa gbé kíní táwọn obìnrin fi ṣe nǹkan oṣù agbé lọ́bẹ̀ àgbàrá òjò agbé egun ajá agbé lọ́bẹ̀ àgbàrá òjò agbáwọn nǹkan ìdọ̀tí mi agbé lọ́bẹ̀ pọ̀tàwọn èèyàn ò kíní tó ń gbé lọ síbẹ̀ yẹn ní nǹkan tó change odor color àti taste omi yẹn sàrẹ́bíṣọ́ lọ́wọ́ sọ pé iná ló máa tọ́wọ́ omi yẹn mọ̀nà láyé náà jésù ṣe gbogbo àwọn kan tó ń kó sí yẹn ní wọn sọ di ẹ̀gbin so mọ̀ tó kù hadithi yìí ó túmọ̀ sí pé kí ni lópin ìgbà tí omi tí color rẹ̀ taste rẹ̀ àti odor rẹ̀ ò bá ti wà change pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀gbin pẹ̀lẹ́gbin àbí ẹ má jẹ́ ká mix ẹ̀ papọ̀ pẹ̀lú ẹ̀gbin yàtọ̀ sí pẹ̀lú nǹkan tó mọ́ o àti sọ èyí tó mọ́ tí kọ́lọ̀ ẹ̀ bá change pẹ̀lú nǹkan tí ó mọ́ lópin bàtà bá sì lè pé ní omi a sọ pé kí ni tọ̀húrò ní èyí tí ó tẹ̀wọ̀n jù lò lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà a lè lò ó fi ṣe kí ni ṣùgbọ́n àwọn muhakikun bí ṣe fi tèmíyà àwọn gbà bákan náà Abu Hanifa nú àwọn imam masáyìbù ní ó gbà pé kí ni a sì lè lo torí pé ó sì wà ní omi àti pé kókì àti pé lágbo lókùn bàtà bá ṣe ń pe olómi dífà pé kọ́lù ẹ̀ chẹ́ǹjì yẹn díẹ̀ yẹn kò tí ì yọ kúrò ní nǹkan tá a lè lò eléyìí la lóhun ló tẹ̀wọ̀n jù ṣùgbọ́n eléyìí nísìn ẹ̀gbin là ń sọ̀rọ̀ nípa tẹ́gbin tó bá fi lè affect ẹ̀ díẹ̀ tó chẹ́ǹjì ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ taste ẹ̀ ìyẹn ó ti di ẹ̀gbin ẹnu kò lórí yẹn tí ẹ̀gbin bá ti change odor taste color ẹnu kò lórí pé kí ni omi ẹ ti di ẹ̀gbin ṣùgbọ́n yìí tá à ń bájà nísìnyí o ní pé kí ni ẹ̀gbin yìí ò change odor rẹ̀ color rẹ̀ taste ẹ̀ ni kò change ẹ̀ so àwọn kanú àwọn àfa bí sheikh islam ibn taymiya àtàwọn míì bẹ́ẹ̀ àwọn gbà pé bá láìsí a sì lè lónìí lópin ìgbà tí ẹ̀gbin yìí ò bá ti change taste odor àti color rẹ̀ kò affect rárá rárá ní orípa rẹ̀ ń bẹ so a lè lò tábà lórípa rẹ̀ ń bẹ ìyẹn ti clear nípa lè ṣùgbọ́n àrí orípa rẹ̀ ń bẹ rárá ni so ìnàlùmọ́ àtàwọn láyé náà jésù òṣèlú ṣùgbọ́n àwọn majority àwọn àfá wọ́n ní ẹ̀rọ rípa rẹ̀ ń bẹ o ẹ̀rọ rípa rẹ̀ ń bẹ o ó ti rí sí tó bá ti less than two kúlà tó bá ti less than two litres ẹ̀gbin ni the fact pé ẹ̀rọ orípa ẹ̀ ń bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé ẹ lè lò ó fi ṣe àlùwàlá abẹ́ lè fi wẹ ìwẹ̀ janaba àbí ìwẹ̀ hajj ẹ̀gbin ni ẹ̀rọ orípa rẹ̀ ń bẹ́ẹ̀ so ẹnu wọn kò lórí pé tá a bá rí orípa rẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yé ẹnu wọn kò lórí pé tá a bá rí orípa ẹ̀gbin yẹn ń bẹ́ẹ̀ bí a tẹ́sì ni àbí ọ̀dọ́ àbí kọ́lọ̀ láàrí ẹnu wọn kò lórí pé kí ni ẹ̀gbin làá pé obìnrin yẹn ṣùgbọ́n ẹnu wọn kò lórí wípé táàbà rí orípa rẹ̀ ń bẹ so àwọn kan sọ wípé táàbà ti rí orípa rẹ̀ ń bẹ so kò ń ṣẹ̀gbìn nìyẹn eléyìí ráàyè Sheikh Islam Ibn Taymiyyah bákan náà Imam Malik rahimahullahu ta'ala so táàbà ti rí orípa rẹ̀ ń bẹ ó túmọ̀ sí pé nǹkan tí a lè ta lè lò ṣùgbọ́n táàbà rí orípa rẹ̀ ń bẹ nǹkan tí a lè lò ní ẹnu kò lórí yẹn táàbà rí orípa rẹ̀ ń bẹ so àwọn kan ní a lè lò ó ó pé one ninety two eh, litres ní o kò tó ní o ó jù lọ ní o then àwọn hanafiya àwọn nira yìí mi tó ti yàtọ̀ sí onítúkúlà so tó yẹ pé títí wọn ó tún fẹ́ jújù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìta fẹ́ ló ń bẹ́ gangan wallahu alam ó ní pé èyí tí sheikh islam ibn taymiya tí wọ́n sọ tó jẹ́ra imam maliki eléyìí ó níwé tìkú so táwọn katira àwọn malikiya ìta máa rí òun wípé omi tí ẹ̀gbin bá kán sí tí o bá ti change kọ́lọ̀ rẹ̀ àbí ódọ̀ rẹ̀ àbí taste nǹkan tá a lè lò ní ṣùgbọ́n gbà míì wọ́n mọ níbi ìlú pé tó bá ṣe pé omi yẹn kéré tẹ́gbin tó kéré náà bá kán sí wọ́n mọ níbi ìlú wọ́n sábà ń affect ẹ̀ o lẹ́ẹ̀fì ká nínú àwọn tíra àwọn míì wọ́n á ní wà kọ̀lílù máì yúnà jísù kọ̀lílù nàjàsà omi díẹ̀ ẹ̀gbin díẹ̀ máa change ẹ̀ èyí ò sọ ipé position wọn ni wípé tó bá jómi díẹ̀ ipò ti dẹ̀gbin o ṣùgbọ́n tó sábà máa ń ṣẹlẹ̀ tẹ́pọ̀ mi díẹ̀ ni ẹ̀gbin díẹ̀ wá kan sí ní tó súnmọ́ ni kó kó affect rẹ̀ so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ so hadith abu sa'id khudri àwọn mi gbà pé ó tẹ̀wọ̀n ju hadith èkejì yẹn lọ pọ̀ inṣàlá àtùmọ̀ ṣe àlékún àlàyé pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá àádọ́dún bí abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala èyí tí a bára sọ ìkọlọ́wọ́ bá kí ó fi yí ẹnì kọ̀ọ̀kan wa kí ó gbà fún wa ní ìjọsìn kó ṣe rọrùn fún wa láti lè gbọ́yé láti múlò wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk جزاكم الله خيرا وجزانا خيرا àpẹ̀kọ́nà ọba tí ó ṣe ìjókòó ilé ìlú àwọn àpẹ̀lọ́ kí ó jẹ́ kí àpẹẹrẹ tí wọ́n ti ń ṣe àlàyé ẹ̀kọ́ àwọn. ní àkọ́kọ́ màá fẹ́ràn wá kí á sì kì í jókòó àwọn tó kó tàn ní wọ́n ti ta fáìlì sí i ká sì tẹ̀lé class ká má sì tẹ̀lé ìgbà tó lọ ìtumọ̀ ní pé ká tẹ̀sí àwọn ọlọ́pàá náà láti wá sí ọ̀la. Gbogbo èèyàn ó gbàgbé gbà mí kí ni ìdájọ́ kan báyìí lẹ́yìn tó bá fi ọjọ́ wá sí pàmò sí àwọn ọkọ̀ tó ń ṣàlàyé. Lẹ́yìn òní mọ̀ pé wọ́n sọ fún fúnjẹ́ àwọn So a máa ń de ìmọ̀ mọ́lẹ̀ pẹ̀lú kíkọ. So ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ yọ lọ́kọ́ máa lọ. Ẹlẹ́kejì bẹ́ẹ̀ náà ni pé tí a sá lọ, Adébọ̀n sọ̀rọ̀ fún ọ náà lórí ìmọ̀ràn. So amikọtù bàbá fọlù rẹ ìtàn tí yàrá fẹ́ ka àdéhùn yóò wọn ti kọ́tọ́ ní sọ́ọ̀sì pa ẹ̀ṣọ́ tó yàtọ̀ sí pé kíyàn kàn fi ètí gbọ̀ bákan náà mo ti upload ìjọra ẹ̀ sí gúrúùpù yẹn sọ̀rọ̀ tá a bá wà ní gúrúùpù àlẹ́ máa fọlù rẹ bọ̀ tá a bá sì lè jẹ́ àkọsí ojú mi dá àmọ́ òjẹ́wà wò ká máa fọlù o tí wọ́n máa ń ṣe àlàyé náà àwọn tí a bá ní ìwé rẹ̀ lẹ́yìn àwọn àkọ́nà one two three four tó bá wà lọ́wọ́ ẹ̀ náà five wọ́n lè bá wa sẹ́yìn ẹ̀síwájú ìṣọ̀rọ̀. Aleykum salaam. Ṣé bàbá tí òun wọ́n ti kàn tó wá ti pé tó wá wọ́n wọlé ó fẹ́ kí mọ́ tó wá ti mọ̀ ṣe sí ìwọ́n mi? Ṣé ìdí ìpàrọ̀ wá ń bọ̀ lọ́dọ̀ mọ́ mi? wọ́n ti wọ́n ti pè láti wà ní wákàtí wọ́n mú pẹ́ ní lẹ́sùn wọ́n ti pẹ́ ní ẹ̀wọ́ ọ̀gbìn àti sáwọn ìbọ̀ ó sọ wá lópe ti sáwọn ìbọ̀ tó wá sí awáka àwọn ìwà ẹ̀kọ́ nígbà kàtọ́ yìí wọ́n mú bẹ̀ sọ ní ìlà ó kọ̀ sí ìṣòwárò wa ó yẹ ìṣòwárò wa ẹni sọ̀rọ̀ kẹ lálàáfíà sọ̀rọ̀ sí sáwọn ìbọ̀ ti ṣẹlẹ̀ ìgbà tó máa tó máa sálámù wọ́n mú ṣe ìṣòwárò Now, alhamdulillah, salatu salam, sallallahu Now, uh, Sujud Sawi, you understand the... ṣé ó ìmáàmù dáràn ni àbí. ọjà àbò. ok bí a kò rántí tó yẹ kó ń ṣe mọ́ ló fi pẹ́ lè ó yẹ kí mọ́ mú múraka mi wá rí náà alhamdulillah wasalatu salam ala rasulillah ntí ẹ̀ṣẹ̀ náà ni the right thing tí ẹ̀kẹ́ ṣe náà nìyẹn ó yẹ kẹ́ pé àkíyèsí imam pẹ̀lú subhanallah ti ẹ̀ṣin so kò affect irun ti yín rárá. àwọn ìmọ̀ ọ̀dọ́ àti tí òbí ṣe kúrò ní pé nígbà táwa ní sọ̀rọ̀ lábẹ́ omi yẹn bọ́ọ̀lù ní iyọ̀ tó wà bẹ́ẹ̀ ó pọ̀ gan omi kan gan iyọ̀ tó ó pọ̀ gan bẹ́ẹ̀ tí èsì pé ọ̀rẹ́ dísù lọ́rẹ̀ kan ó wà ká ẹ̀gbọ́n pé bí omi ilẹ̀ yẹn ti rí naturally so tí omi yẹn tó dáa fún ẹ̀mí sọ̀rọ̀ la and the second is pé ẹni tó wá ní pé áfíríkà tó ń kó bí gbàgbọ́ yẹn wé omi kan lè o ní ó ti wá ti ọ̀pọ̀lọpọ̀ àlọ́ ó ti ti ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀lú rẹ̀ ó wá ní sàǹtọ́ bí àwọn ọmọ ọmọ náà kò wọlé kí ni orí ló sọ̀ ń bèèrè. Naam, nǹkan tí ilẹ̀ bá change kọ́lọ̀ rẹ̀ àbó change taste rẹ̀ tó yẹ pé nǹkan tó change colour rẹ̀ yẹn àbí taste yẹn kò ń ṣe nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀gbin náà fún rẹ̀ mọ́ bí oil tá a sọ yẹn àbí bí iyọ̀ so eléyìí nǹkan tí a lè lo omi yẹn ni so omi tí ó ní òróró lójú kò sí nǹkan tó burú a lè fi ṣe àlùwàlá so wallahu lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó ti ń fi omi ẹ̀gbin ṣàlùwàlá for long ṣùgbà tó yá ni ó wá rántí tó wá ṣe pé nǹkan tí ó pọ̀ púpọ̀ ni lápèjúwe bóyá bí irun bí méjì mẹ́ta ló ti di ṣàlùwàlá ó dá kó dáhùn yẹn pọ̀ kó kó dá padà tí wọ́n tẹ́ pé nǹkan tó ti pẹ́ ni tó ti ń ṣe tipẹ́tipẹ́ so ìyẹn ìyẹn ti lọ nìyẹn so èyí tí ó wà níwájú ẹ̀ òun ni kí ó gbajúmọ̀ ọláwà rẹ̀. number three. four.

ẹni tó dẹ̀ máa ṣe for how long ni ó máa fi ṣe ẹni lórí yẹn dẹ̀ nìyẹn ṣé um, àwẹ̀ ìdádáwà ṣé ẹ̀yẹ lè ṣe àti ìbáwò. náà ẹni tí ó gbẹ lórí ìrìn àjò ó lè gba àwẹ̀ tàtàwá kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tó bá rí pé nǹkan tí òun ní agbára àti ṣe sí nǹkan tó burú ń bẹ̀ náà ẹni tó ṣe ìrìn àjò tó dẹ̀ fẹ́ ṣe kọ́sùrù ṣòbó ni ó ṣe máa ṣe eléyìí ọ̀rọ̀ tí ó fẹjú gan ni tí àwọn afá ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn afá gbà pé arìnrìn àjò ó lè dírùkù ṣùgbọ́n kí là ń pè nírìn àjò tí yẹn lè fi dírùkù so ẹnu òkò lórí yẹn that is miles mélòó lẹ́ni àárín kó tó lè sọ pé ó ń fẹ́ dírùn kù ẹni wọ́n kò lórí pẹ́ tó fẹ́ ṣe èrè tó fẹ́ dírùn kù ó wọ̀rọ̀ jẹ́ arìnrìn àjò ó dẹ̀ gbọ́dọ̀ ti jáde kúrò nínú ìlú rẹ̀ ẹni wọ́n kò lórí yẹn tó bá wá kúrò nínú ìlú rẹ̀ how many miles ni ibi tí ó lè mọ travel lọ tó lè entitle sí kọ́sù látara rẹ̀ mo rò pé point yẹn clear àwọn kan ní kò sí máìsì kankan tó ti kúrò nílùú rẹ̀ ó dẹ̀ ní lẹ́mi kó ń fẹ́ ṣe ìrìn àjò tó bá ti kúrò nílùú rẹ̀ tó dẹ̀ ní lẹ́mi fẹ́ ṣe ìrìn àjò ní ó lè mọ̀ ṣe kí ni kó mọ̀ ṣe kọ́sù rẹ̀ so nísìnyí mo wà ń lú èkó mo fẹ́ travel lọ sí bí abiru ìlọrin àbíbàdàn tí n bá ti lẹ́nu mo fẹ́ travel ni tí mo ti jáde kúrò ní ìlú èkó mo ti dé tógéètì so mo wà entitled sí kọ́sùrù regardless of kí distance tí ó jẹ́ destination so eléyìí ráàyè minority ni ráàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn mazahid malikiya shafi'iya anabila òní ibi tẹ́ ń lọ tó bá wà less than forty eight miles àbí nǹkan bí eighty one kilometres ẹ wà entitled sí caution nísìnyí mo kúrò nínú èkó mo fẹ́ travel lọ sí bóyá shagam ni ni àwọn area ṣàpé láti kí lórúkọ ẹ̀ bẹ́gà àbí tó jẹ́ kí ní èkó tí Ṣàgámù ní ó lè mọ́ forty eight miles so lọ́dọ̀ àwọn mazahib yẹn ni mi wọ̀ ǹtẹ́tù sí kọ́ sùpẹ́ pé bí tí mo travel lọ nìyẹn so ẹni yẹn ní sí sáfàrù kọ́sùrù ni wọ́n á pè so èyàn wọ̀ ǹtẹ́tù sí kọ́sùrù fún rẹ̀ ni àbí tó bá pé sáfàrù tẹ́ ń lọ sáfàrù tó tó forty eight miles ni wọ́n pàpẹ́ ṣe sáfàrù ṣùgbọ́n wo sáfàrù wo lè yàn wá ǹtẹ́tù sí kọ́sùrù fún wọn á ní kò gbọ́dọ̀ wà less than be forty eight miles so ẹ try láti get uh, both positions the first position òun ni pé kí ni tẹ́ ẹ bá ti kúrò lúlu yìí kò bá yẹ kó bí ten travel lọ is just a mile as long as ẹ ti kúrò lúlu yìí ṣùgbọ́n àwọn kan nínú ibi ten travel lọ kò gbọ́dọ̀ wà less than 48 miles or 81 or so kilometres kúròpá àárín ẹ̀yẹ so point kan ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé tá a bá ti kúrò lúlu wa kó ṣe pé bí tí à ń lọ kò ju a mile lọ that is return travel lọ gbọ́dọ̀ pé yẹn clear náà ìyàtọ̀ ń bẹ láàrin ibi tí mo ń travel lọ àti ibi tí mo ti cover o nísì lè máa travel lọ Ìlọrin destination mi tó ṣe pé which is over 300 or so kilometers or so eh? láti Èkó ṣùgbọ́n mo ti cover a mile or two miles lẹ́yìn ìgbà tí mo kúrò lẹ́kọ̀ọ́ ṣé mo wà entitled sí kọ́sùrù àbí mo wà entitled sí kọ́sùrù according to mọ́sálà bí tá à ń sọ ṣé mo lè ṣe kọ́sùrù àbí mi lè ṣe kọ́sùrù àti gẹ́sì kan tí mo sọ ó ní pé ibi tá à ń lọ ó ti ń sìn òun náà máa fi determine ṣé mo lè ṣe kọ́sùrù kò ń ṣe kí mo ti cover tí má ti jáde kúrò nílùú mi ó ti ń sìn ok mo ti fulfilled condition kan nípa condition tí wọ́n lè fi ṣe kíni kọ̀sùrù ṣùgbọ́n mi tí lè ṣe àyàfi kí n mọ destination mi gangan tó bá ṣe pé ó wà less than eighty one eh, kilometers ọ̀pọ̀lọpọ̀ àwọn or forty eight miles ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò àbí wọ́n á ní mi lè ṣe ṣùgbọ́n tó bá wà up to that eh, kilometer ní wọ́n á ní mo lè ṣe kódà wọ́n ṣe pé a mile mo ti cover lẹ́yìn ìgbà tí mo jáde kúrò ní Èkó in tí mo ti cover kọ́ ló mátà ibi tí mo ń lọ gangan how many miles ni ibi tí mo lọ or kilometers tó ẹgbẹ́ ibi tí mo ń lọ ó tó forty eight kilometers forty eight miles or eighty one kilometers mo wà ìdájú sí kọ́ṣù mo lè mọ̀ ṣe kọ́ṣù lọ lọ́nà torí pé ibi tí mo ń lọ ni sáfàrù tí owó qualify mi láti ṣe ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun ni pé kò sí evidence tó fi hadu pé ibi tí mo ń lọ ó gbọ́dọ̀ tó yẹ máìsì báyìí so once tí má ti wà out of Lagos ní ó ti ẹni sí kò wá jẹ́ pé ibi tí mo ń lọ one mile ní ibi tí mo ń lọ two miles ní ibi tí mo ń lọ five hundred miles ní kò mátà ṣé mo ti wà out ìlú mi mo rẹ̀ lẹ́mìí pé mo ń travel mo ní ẹ̀mí pé mo ń travel torí gbà míì ẹ lè kúrò lù mí ẹ̀ lẹ́mìí pé ẹ fẹ́ travel ṣé ti yé ṣéèkì sẹ́gun tèmi àwọn mápèjúwe wa èèyàn tó ṣe wípé ó rí ẹranko kan nínú ìlú rẹ̀ ó wá ń lé ẹranko yẹn ó lé ó lé ó lé ó lé ẹranko yẹn padà jáde kúrò nínú ìlú bọ́ sínú ìlú mi ó wá lé wọnú ìlú yẹn ṣé ṣe kò ní pé kí ni travel so agbọ́rọ̀ ní pé travel then ó wá cover so ọ̀rọ̀ ń distance yẹn ó tún wá ku ọ̀rọ̀ days tá a fẹ́ lò so lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì wọ́n ní any travel tẹ́ ẹ bá fẹ́ travel tó ṣe pé ibi tẹ́ ẹ ń lọ destination and sunset destination yìí how many days lẹ fẹ́ lò bẹ́ẹ̀ if tó bá ṣe pé iye tẹ́ ẹ fẹ́ lò níbi tẹ́ ẹ ń lọ yẹn is more than four days òtẹ́ sí lọ́dọ̀ pọ̀lọpọ̀ mọ́dà àbí wọn á ní ẹ̀wà ìtẹ́tù sí kọ́sùn rárá more than four days that is ẹti dé destination sí saw ah, sọ in between òtẹ̀ ẹti dé destination Ìlọrin mú lọ bó day wá how many days mo fẹ́ Why do lọrin wọ́n four days lọ one á ní mi lè ṣe but what she pay a day ni two days ni three days ni so mo lè She kọ́sù ṣé ọ̀rọ̀ mi yé bọ́nà ti rí ẹ̀rí wọ́n ní àníṣọ́ lásán ó gbéra láti Madina so wọ́n lo nǹkan bí nine days or so lọ́nà that is between Madina and Mecca wọ́n lo bí nine days so nígbà tán wọnú Mecca àníbẹ̀ sí ó ń ṣe kíni ó ń ṣe kọ́sù ẹ̀ that is ó ti dé destination sí from fourth of Zulhijja fifth sixth seventh ó ti sin àárọ̀ eight ló gbéra kúrò ní Mecca lọ sí Mina so ó ń ṣe kọ́sù throughout ni so wọ́n ní ìpìlẹ̀ ni pé ó gbọ́dọ̀ kírun ẹ̀ pé bọ̀ kí ló tó àtàbí sọ pé tó bá lọ́jọ́ mẹ́rin o lè ṣe kọ́sùrù onípánẹ́bí ṣe kọ́sùrù sọ àwọn gbà pé ààránẹ́bí kò ṣe kọ́sùrù ní nǹkan tó ju bẹ́ẹ̀ lọ àfi tí ó bá determine wípé kí ni iye ọjọ́ báyìí lòun fẹ́ lò lókù torí pé bàmí ẹ lè ṣe ìrìn àjò ẹ mọ iye ọjọ́ tẹ máa lò níbi tí ẹ lọ ẹ so àwọn jùmúrù àwọn àfáà béèrè pé ọjọ́ mélòó ni tó ó tọ́jọ́ mẹ́rin tó bá yẹ pé láàrin ọjọ́ kan ọjọ́ méjì mẹ́ta mẹ́rin ẹ lè ṣe kọ́sù ṣùgbọ́n tó bá ti di ọjọ́ bá ti kọjọ ọjọ́ mẹ́rin wọ́n ní ẹ ti dàbí onílé so wọ́n ní ẹwà entitled sí kọ́sù níbi tí ẹwà yẹn kẹ tó débi tí ẹwà ẹ lè mọ́ ṣe kọ́sù in between o torí pé arìnrìn àjò ní ṣùgbọ́n pàtẹ́ ti débẹ̀ yẹn tẹ wá ń lò kọjọ ọjọ́ mẹ́rin bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ ẹmọ iye ọjọ́ tí ẹ máa lò tí á ní ẹwà entitled sí kọ́sù ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ iye ọjọ́ tẹ́ ẹ máa lò wọ́n á ní ẹwà entitled sí kọ́sù so eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa sọ ṣùgbọ́n nínú àwọn àfáà tí wọ́n ní kò sẹ́rí fún yẹn náà kò sí ẹ̀rí fún yẹn so iye ọjọ́ tó bá wù kéèyàn lò àlùmùsọ̀lá àzálàm ó lọ́jọ́ mẹ́rin kò sọ wípé tẹ́ bá lò kọjọ ọjọ́ mẹ́rin ẹ̀wà entitled sí kọ́sù torí pé wọ́n ní ó ti ṣe ìrìn àjò 19 days na wá sí mọ́kà tó nineteen days lolo lò so ó ń ṣe kọ́sùrù náà ó lo twenty days ní tàbú ó ń ṣe kọ́sùrù náà ṣùgbọ́n àwọn jùmùhúrù tí má ti ní jùmùhúrù mú sọ̀rọ̀ pa àwọn àfa àmọ́dé àbí wọ́n ní àwọn kéṣìṣì tẹ̀ mú wá yẹn ti nineteen days yẹn títí twenty days yẹn kò mọ iye ọjọ́ tó fẹ́ lò in tó fẹ́ lọ ṣe ló mọ̀ ṣùgbọ́n ọjọ́ mélòó ni a fi parí rẹ̀ kò mọ iye ọjọ́ tí ó lò ń sọ ẹnu dẹ̀ kò lórí pé téèyàn ò bá ti mọ iye ọjọ́ tó wọ́n á lò ń bẹ́ dàtí in tó fẹ́ ṣe ni iṣẹ́ yẹn ló lọ ṣe anytime tó bá ti parí iṣẹ́ yẹn agbára ọ̀t kúrò níbi tí ó lọ so ẹnu kò lórí kó lè mọ ṣe kọ́sùrù ni so ó ṣeé ká mọ ka àwọn ìwé pé a translated work èyí tá a máa sábà rí ní opinion tí wọ́n fún wa ní ọ̀rọ̀ ní four days yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé kò sẹ́rí fún un alimari ẹni rutira sheik ibn usaimin rahimahullahu ta'ala àbíbọ̀rọ̀ sheik usain bin tèmíya àtàwọn àmì bẹ́ẹ̀ náà so kò jẹ́ ṣókí lórí ẹwà láwàá Olha, Cristiano ẹgbẹ́ ìwé bẹ́ẹ̀ ni pé ṣé ìwọ pé kéde ọba ṣẹlẹ̀ ṣe wà àwọn ṣé ìwọ ló dàgbò pé omi ẹlẹ́ tó gbẹ mọ́ ara ni àti kéde ọba nu ara ṣé ló sì ti dá ti bẹ̀rẹ̀. náà kò sí nǹkan tó burú ní pé kéèyàn nura àbí kó má nura sọ ànábì muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí ó wẹ̀ tán gẹ́gẹ́ bí hadith maimuna ṣe sọ ni wọ́n fún ànábì sallallahu alaihi wa sallam ní bíi tówẹ́lì ni wọ́n ní wàlámi yorùbá so anabi sallallahu alaihi wasallam wà interested in bẹ́ẹ̀ so àwọn afa afayọ ń bẹ̀yẹ wípé kò sí nǹkan tó burú níbi kéèyàn má lò bẹ́ẹ̀ tí yẹn bá ń lò náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kí ló fà á wọ́n ló wá ń fi ọwọ́ rìn òfin ó túmọ̀ sí pé kò sí nǹkan tó burú pé kí ni ká nu omi kúrò lára but kò kàn láìkè tówẹ́lì tí wọ́n mú wá fún un ṣó tá a bá ṣe bàálà fìtá àbádẹ́ ṣe náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀

fala yakum fi makanin arfa min maqamihi ẹni tó bá fi lè níbi àwọn èèyàn kó mọ́ dúró sáàyè kan tó ga ju ti tiwọn lọ ṣùgbọ́n ká ló dúró sí àyè tó ga ju tiwọn lọ tó bá ṣe pé kò ń ṣe èyí tí ó ga púpọ̀ ó kàn ra ga díẹ̀ ni so eléyìí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afáhàn rí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó máa ga gan so ìyẹn kò ń ṣe nǹkan tí ó da ṣó wá bá àrùn jẹ́ kò bá a irun tí ẹ gangan kò bá jẹ́ so ká má ti sọ ìwọ̀n àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ ni so wallahu a'lam ṣùgbọ́n ó lẹ́ṣẹ̀ fún pé ó ṣe nǹkan tí ó takùn tí ànábì wa sallallahu alaihi wa sallam ti ó sọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاك الله خيرا ان شاء الله